awudubilayi mi ṣaitan rọjin bisimilayi rahman rahim adúpẹ́ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run atọrọ àlékún ká ti gẹ fún Ànábì wasallam eléyìí ni ètò yín ètò wa dáwọ́tìlẹ̀ hak ìpèpò òdodo tí wọn ò lu tí máa ń wáyé ní àràárọ̀ inú oṣù rọmọdán báyìí láti ìyànà bódìjà central mosque pẹ̀lú àwọn ustaasu wa ìmáàmù àgbà sheikh sulaiman muhammadu awwal amubiyeya kọlọ̀nkọba ni sọ wọn kúrò níbi gbogbo aburú ọ̀tá kọ́nà balikọ́lá kó wà pẹ̀lú wọn àti àwọn àtàwọn aráalé wọn ọlọ́run má jẹ́ kí ètè ọ̀tá kó kò lé wọn lórí kọ́nà kọ́lá jẹ́ kàn sọ̀rọ̀ kọ́lá gbóni láyéláyélá ẹ̀yin olùgbọ́ náà tá à ń bá ní fi ọkùn òdodo gbọ́ ogun nǹkan tí wọ́n bá ní sọ yìí kọ́nà balikọ́lá kó sọ ẹnì kọ̀ọ̀kan wa náà kó níbi ètè ọ̀tá ibi tá a ti máa rá sọ kọ́lọ́n kó ṣọ́ wa ibi tá a ti máa rá sọ kọ́lọ́n a ti ni àwọn tí wọ́n fi bọ́ sínú gbogbo wàhálà yìí tó fi jẹ́ pé wọ́n fi ẹsẹ̀ lẹ̀ ẹnu ni wọ́n fi ń kọ kọ́nà balẹ̀kọ́lá kọ́sàánú ẹnìkọ̀ọ̀kan wa kọ́mọ̀jẹ̀ káfẹ́nu kọ láti máa há ìwé kúfúrú lé àwọn èèyàn lọ́wọ́ naam. alhamdulilayi rabbil alamin wasalaatu wasalaamu ala rasulillahi wa ba'd fasalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. ọpẹ́ ni fọlọ́mọba tó sọ wa mùsùlùmí atọtọrọ àlékún ìkẹrọ àti gẹrẹ fanabi sallallahu alayhi wa sallam ẹ n tọrọ martaba máa jẹ kẹ fún gbogbo wa biidhnillahi al-wahid al-qahhar àwọn okùnfà ntọ́fà tó fìdí wípé àǹháwe náà kì í fáwọn èèyàn pé yàn pòkì ọgbàlégboko òní ọmọ jẹ́ àkórí ọ̀rọ̀ títí wa ní àárọ̀ insha Allah ta'ala alákọ̀ọ́kọ́ àwọn afáàsì gbìyànjú pípọ̀ wọ́n sì dààmú lórí ọ̀rọ̀ ẹ̀sìn tí èsì kéke ṣùgbọ́n nígbà tí wọ́n jẹ́ ká ma àwọn okùnfà fà á tó fi jẹ́ pé àwùjọ òdì tí wọ́n hàwé náà ń bẹ̀ àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ kà rahimahumullah òun náà ni alijahalu kéèyàn ọmọ wàyí mẹ̀ẹ̀sìn kọ́mọ̀ ní máa ń pa ẹ̀sìn à ń sọ ń jò ní iná tẹ́ ẹ bá wo àwọn ọ̀dọ́ tí wọ́n rìn káàkiri àní tí kan tí kàn rìn káàkiri ìkẹ́pàdé àfa pé àfa ti jáde máa dùn tiẹ̀ tó ń lọ́dún mẹ́wàá tó sì yanjú wálé lẹ́yìn alhamd akura nìtàn ẹ tẹ́yìn náà bá lọ wo orú nǹkan táwọn afáàn sọ pé ń dùn bí jàn táwọn bá lọ wo ń dùn bí jàn nǹkan afáwọn gbà ṣé èdè Chinese ní àbèdè ibùdó àbèdè Japan kí ni tó mi ń fẹ́ sọ ni alìrúdúrú bìlì jáàlì jẹ́mọ́ sọ jọra wọn afáàgùn ọ̀gbọ́yé ìwọ tó lọ́ọ́ fẹ́ máa sọ̀rọ̀ ẹ̀sìn ọ́ máa tún sọ̀rọ̀ ẹ̀sìn fún àfa ìwọ gan tí e pé n wí gan kò yí ọ gan kọ̀ mọ́ bí wọn kọ́ lẹ̀ fún bìkan ní o bọ́kàn gbọ́ létí bá náà ni nígbà tó ń tó bìjà ń tó ń bìjà ọlọ́run jọjá wa o ẹwùn káàkiri kọ́dẹ̀ ẹ̀dàkùn Jamaa tí wọ́n bá ní mùsùlùmí mùsùlùmí kí ni tọ́ wọ́n jù fún oná lẹ̀sìn rẹ̀ kí ni tọ́ wọ́n jù fún mùsùlùmí tọ́ gbọ́dọ̀ ní lórí ọ̀rọ̀ ẹ̀sìn rẹ̀ ṣe bí gbàgbọ́ rẹ̀ sọ́lọ́wọ́n ọba náà ni ṣe bá kìlá rẹ̀ ni tí wọ́n bá ní kí ni tọ́ tún wọ́n jù tẹ̀léyùn ṣe bí ìbàdà rẹ̀ sọ́lọ́wọ́n ọba subhanahu wa ta'ala ni tí wọ́n bá ní kí ni tọ́ tún wọ́n jù sẹ́lẹ̀yùn ṣe bí ntọ́kù tí wọ́n ṣe ni kọ́ tẹ̀lé Allah subhanahu wa ta'ala fún díẹ̀ yìí àìnímẹ́sìn tí èsè kò rọrùn kìí sí òjò ẹni tí ń da àwọn èèyàn yìí ni tí ń da wọn láàmú ẹ̀yin ẹ lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ yìí ẹbí ẹ lérè pé ń gbò ló ń kéwọn náà bá fẹ́ máa bá yín sọ̀rọ̀ kan nínú ilé kò mọ orí kò mọ dí kò mọ nǹkan kan bí wọ́n ṣe ń dọ̀rọ̀ olúkìnnì ẹlẹ́ẹ̀kejì láwọn àrùn okùnfà tí ń fa nǹkan yìí òun náà ni aliktifaahu minal ilmi ash kéèyàn máa tó wá jẹ́ aláàbò ẹ̀kọ́ wípé abájọra ẹ̀ báyìí náà limitation ìní ọmọ wa kó ba nǹkan yòókù yóò ọmọ wa rọ padà látọpọlọ eléyìí náà súnmọ́lá kọ̀kọ́ ẹlẹ́ẹ̀kẹta ó ní atahamusu lidini ee kéèyàn ọmọ gbarata nígbàrá òdì fẹ́sìn pé nǹkan ẹ̀sìn rí báyẹn bó ṣe kó rí náà rè ó ní fẹ́sìn tóòtọ́ ṣùgbọ́n nígbà tó jẹ́ pé foundation ìfẹ́ yìí àìmọ̀kánni ntí ó padà wà máa bí fún un ó ní ìgbárata jù sódì ntí ó ti tó nǹkan kódà bẹ́ẹ̀ ọba gbọ́lẹ́nu àfa àsúná mi pírẹsẹ̀ǹtì ìlú kan tó jẹ́ pé pírẹsẹ̀ǹtì yẹn ṣe mùsùlùmí tó ń tọ̀ ń bá fi ìròyìn tí wọ́n fi máa ń ròyìn ìṣẹ́sẹ̀lẹ́nsì kìnnì kankan wa yóò rẹ̀ inú bìgbà dáadáa wòlé yìí bí àmì sàmì sì ṣe bẹ́ẹ̀ nígbà ọ̀fẹ́ kọ lẹ́tà sí ọba rómù ń ti sọ ní wípé ìlà ìrọ́kùlìn mi muhammed bin abdullahi ìlà ìrọ́kùlìn àfihàn rómù ń tí a máa fi pè náà àbí náà fi pè ṣùgbọ́n òun tiẹ̀ yọ kẹsàn-án gbàdá dáadáa wòlé yìí tàhámùsù ti wá gajù ẹ̀ sì já kí èsàrà dáadáa abdulsalam ti di oyè wa pé gbogbo ẹni tí bá ń ṣe kankan kan bí ẹ̀sìn bí wọ́n bá wí kínní kan ah mo gbọ́dọ̀ gbọ́ ọwọ́ amúyàwó inú ilé rẹ̀ ọ̀sọ̀dẹ̀lẹ́dẹ̀ wọn ó ti sọ fún yàwó pé ẹnu mi ò gbọ́dọ̀ gbóhùn rẹ lẹ́yìn mi tí mo jọ́kọ̀ rẹ sáré kan yàwó àwọn afárá máa bèrè ah, ọ̀dà ẹran jẹ ewédú tẹ gbé sí àárín ọ̀dẹ́wò torí wọ́n ti kóòdì ọpọlọ rẹ̀ wípé ohun rẹ ọkùnrin mi ò sèkínni o kò tún gbọdọ̀ gbọ́ anabi pàkíyèsí wàhánu àdìsí àbí ìrọ̀rọ̀ tí màmú Bukhari gbà yìí pé ina dina yusrun ẹ̀sìn sáàmù tọ́lọ́run fẹ́ mi rọrùn pọ́ o wala yushadda dina ahadun illa ghalaba ẹ̀ ní rẹ́ nìkan kọ́mẹ́sìn kó kó kó ẹ wọ àwọn èèyàn náà ṣe é pé ìsẹ̀kú bọ̀ àti ọlọ́nu gbó níjọ náà ní à àǹkéńjọ nígbà ń káàkiri àwọn ò ní ẹ̀rọ téèbó ṣe bàtà bá ti gbanú ẹ̀ kọjá àwọn ò ní jẹ́ magi téèbó ṣe èèyàn títì téèbó ta àwọn ò ní nígbà gbókùsíkọ rọrùn wọn kú ònú ugbó náà nígbà wọn kú ònú ugbó ntí ń padà wá ń dánwò nígboro rè láti sọ pé ń bá lọ ọnú ugbó rí tó wá ń padà gbèrò rí bàbá fi síbi jẹun orí kèfèrí tó bá ti kúnlẹ̀ orí kèfèrí tí bá ń padà wá ń gbé káàkiri síta lónìí kọ̀tà èyí tó dùn yàn lọ ti ṣẹlẹ̀ sí nínú gbèsè ayé kọ́lọ́n tún wa ṣe kó táwọn èèyàn náà ṣe naam lára àwọn okùnfà táwọn àfáà tó kà lẹ̀ fún wa tọ́jẹ́ wípé ọ̀fà tí nǹkan yìí fi gbalẹ̀ gboko lọ́pọ̀lọ́ àwọn ọ̀dọ́ òun náà ni dọ́àfù já níbi àkìdá èyí tí ń jẹ́ máa àkìdá gangan káwọn èèyàn ọmọ gbọ́yé nítorí wípé ó ti di ń tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ọmọ kọ́mọ́ nílé àwọn ẹ̀kọ́ tó jẹ́ pé ó yẹ ká ti kọ́ ń pa pé bóò láàṣẹ mọ́ lọ́hùn nímọ̀ tòótọ́ ebi nu mọ́dúrásà náà láti rí tí mùdírù mọ́dúrásà tọkàn mọ́ bóde pé lónìí yìí o nẹ́fìlà tá a fẹ́ yẹn yìí náà ń kàlẹ́ ní yusuf parafẹ́ yìí náà eérú gbóná lájọ fi yàn eérú gbóná nẹ́fì sàlùwàlà wọ́n tún wá bẹ̀rẹ̀ sí wá padà máa yan nẹ́fìlà wọ́n tún yan nẹ́fìlà náà wọ́n tún kọ́yìn sí kíbúlà ebe nìkan ní pọ̀ ń ṣe wòlímọ̀ fama lékè òun ní pé ẹ̀yin ò ń bi àwọn ọmọ yìí ti jù yín lọ báyìí o ẹ mẹ́rin yẹn fi èmi ọ̀kan ní tí ọ̀dá o lẹ́yìn kankankan ẹnìkan ló sì sẹ̀mí tá a jọ pa ẹni àtàmẹ́ náà la jọ pa kódà náà yìí tá a fi pa ẹni o mo ti fún àmọ́ yìí náà kí ni ń paasi ìsọpọlọ àwọn òbí wọn sí àmọ́ wọn gbogbo ọ̀pọ̀lọpọ̀ la sọ pé mọ bí tọ́ bá ti kéwu kèé ṣe kéé lọ kéwu re torí pé ẹ̀sìn rẹ nìyẹn mọ kéwu bí wọn ti mú ọ sìn mọ kéwu bí wọn ti máa tàn ìmáàmù kan tó ń ṣe wáàsí ti ẹ̀ ní pé ẹ ẹ mẹjá wọn kan máa tàn o wọn kan ti dá yín lọ́nà yẹn tí wọ́n máa kọ̀ndẹ́mù nǹkan kọ̀ndẹ́mù nǹkan kọ̀ndẹ́mù nǹkan àdébí kan gbọ̀ wàlàyé gan ọlọ́run sọ pé húsìmínà muhalim húsìmínà húsìmínà máa gbowó àpò wọn torí ọlọ́run sì lọ túbà àfà máa gbowó àpò wọn ànábì wà ní rẹ́pọ̀rẹ́pọ̀ tá a bá wo eléyìí dáadáa á rí i pé ọ̀rọ̀ àkídà ìgangan àwọn èèyàn gbọ́yé wọn ò mọ tó túlẹ̀ wọn ò mọ tó dè bákan náà ara àwọn okùnfà táwọn afọ àkàlẹ̀ fún wa òun náà ni adamu tààsìl eléyìí lọ́wọ́ agajù kí láà ń pè ní ádámù la ya'lamu al-insan madha yata'allamu awwalan kéèyàn sọ pé òun fẹ́ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn kọ́ mọ̀ mọ̀ tí ọkọ̀ kọ́kọ́ ná thumma ala man yata'allamu thaniyan bákan ni màá wá kẹ́kọ̀ọ́ ẹ̀sìn ọ̀dọ́ ta ni màá ti kẹ́kọ̀ọ́ ẹ̀sìn ẹ béèrè lọ́wọ́ ẹni tí ń gbèrò rí káàkiri pé kí ni iṣẹ́ òòjọ́ rẹ tó ń jẹ. níjọ à ń jọ sí fáwọn èèyàn pé ẹ lọ wá ń tọ́ máa jẹ̀bi mọ̀ ọ̀bà nídìí rẹ èmi tí mò ń sọ̀rọ̀ ẹ̀ náà pátáṣókòtò mọ̀ntà kí n tó padà lọ rè kẹ́kọ̀ọ́ lé òkèrè pátáṣókòtò làwọn àtúnyẹ́tàdìsìn kọ́nyọ̀ jáde kọ́mẹ́jì kíṣẹ́ ètò òkè àràmù bèmi àti lẹ́nu eléyìí dá wàhálà alẹ́ lórí wípé ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ láyé lẹ́nì ìkan lọ gbé tí àbá ọ̀kan náà àwọn àfa wa ní pé ustaz ṣe é mọ̀ pé ẹni ibi tí màmú bá ti dúró tó bá ti ga ju ibi tó yòókù ti wà lọ ṣe é pé mọ́sálásí èṣù nu ẹ̀ má kírun bẹ̀sẹ̀ pé ò nírun so mo wá fẹ́ bí ẹ̀yìn náà kí ẹ̀yìn náà fẹ́ sọ ń pa maharob àfa náà ni kí ni òun pé maharob kí ló mí mihrab lọ fẹ́ wí o nígbà pé tí àwọn gan ó ti fọ́ dábẹ̀ wọ́n síbẹ̀ fún ni ó ti lọ gbé fẹ́nìkan tó yé díẹ̀ ọwọ́ á lọ àfọwọ́n gbà ọ̀dà èmi ọmọ tí mo ń tọ́ ń o ṣùgbọ́n tí mò ń gbọ́ inú tó òwú jáde márùn lè dọ̀dọ̀ bá bí wàhálà bá dé ibi ẹ̀ mọ́ gbà ọ́ sá lọ ní pé márọ́bù ìjọba mọ̀ tí mo ń tọ́ fẹ́ bí mi wá bí mi padà rádaràdà báyìí òun láàmà wá rí téèyàn ọba ti dúró lórí ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ sọ̀tà àlà bákan náà làwọn òkùnfà táwọn afọ àká mo fẹ́ tètè lọ sí ibi eléyìí òun náà ni pé hamlatu ahada lè fikiri ìtàmàdù àlà àmúrẹ́yìn àwọn tí wọ́n ń gbèrò rí káàkiri nǹkan méjì náà ni wọ́n dúró lé lórí kí ni nǹkan àkọ́kọ́ wọ́n ń wá wìláyà àti máàlù láti padà sọ pé àwa làáfà gbẹ̀yìn ìgbà àfa àwọn ẹlọ́rìí gbọ́ gbogbo nǹkan tó ń kálukú wọ́n wí káàkiri lẹ́nu ẹni tí ń àwẹ̀ náà fún gbogbo ayé yìí ntí wí ni wípé àwọn àáfàá ti wá padà rẹkọmẹ́ndì ń pé ní gbogbo àgbáyé lónìí o ní nàìjíríà yìí kò sá àáfàá kankan tọ́jú àáfàá aládìífì joyìn yìí nìkan lọ a sì ń sọ̀rọ̀ ìmáàmù amadu njó ni nígbà tí a ń bí pé téèyàn bá ti máa àdìsí thirty thousand àdìf ọmọ tó de ọmọ tó tu ọmọ tuma rẹ ọmọ gbọ́ ọmọ àwọ ọmọ àwọn àdàjọ́ ti mẹ lórí rẹ̀ só dàáfà kò dáa lóhùn sixty thousand kọ́ kò dáa lóhùn hundred thousand kọ́ ó ní ọ̀sẹ̀ dà àfa àwẹ̀rẹ̀ ẹbí àfa ìjú pé ṣé wọ́n bá hundred thousand àdìsí lórí rẹ̀ tọ́ ọmọ tó dé tọ́ ọmọ tó túlẹ̀ tọ́ ọmọ àwọn àdájọ́ kankan lórí rẹ̀ ìntí à ń yìí wá ni pé ìsọ̀rọ̀ ẹni dọ́tọ́rìtì láwùjọ iná lọ́pàá tó yẹ pé ẹni ìlú tí wọ́n bá wọ̀ wọ́n ti fẹnu ara wọn sọ́rí náà ń lu àwọn gbogbo ìbàdàn gan àti ara afárùsọ̀ kan ń bẹ̀ jẹ́ nìkan lọ láhọ́gbàbílà ṣé yìí kìnní kankan wọ́n àmọ́ dákun yẹn ló sì rísì gbé eléyìí ẹ̀ ẹ́ fi síbi jẹ́ eléyìí tí ò ní túmọ̀ eléyìí kò sí ní tí ń wá ń bẹ̀ ju wípé ìpera bí nǹkan bá fẹ́ sọ̀rọ̀ pé ah, ṣé o wa sẹ́gbọ̀n láyè kí wọ́n bá ní báyìí sọ̀rọ̀ ó nìkan làáfà àti gbogbo ayé mọ̀ láàfà lọ́dọ̀ títí wọn ẹlẹ́ẹ̀kejì wọn tún dọ́gbọ́n fi ń wá dúkìá èèyàn fẹnu ẹ sọ pé òun ìbẹ́ ní tó bá lówó ṣe òun ìbá ṣe nǹkan papọ̀ bọ́ ọba wá bàdàn bò lọ́mọ dé sí ẹ wo gbọ́ àwọn àlámọ̀ rí ẹ rí ilé ilé ilé tí wọn lẹ táyìsì mà ilé tí lọ sùn o ó ibi tó yẹ ká ti bọ̀ lọ́dọ̀ àwọn mẹ̀kútúrú ní sáàbò ìntì wọn abọ́ fún wọn tọ́jẹ́ bíi támọ́rù oní ọmọ rẹ jẹ tásìkò tó fi ṣe wáàsí ọba tó a sì gbọ́dọ̀ bọ́ lẹ́nu tó ń rìn láti irú rẹ̀ wá bí náà ni ọ gbọ́dọ̀ gọkọ̀ tọ́lọ́ sọ pé má ti lo síbí náà páànù náà ni wọ́n fi ṣe síbí páànù náà ni wọ́n fi ṣe kíni o ni wọ́n fi sọkọ̀ nǹkan méjì tẹ̀ ń wá kí náà ni wípé ìsọ̀rọ̀ ẹni dọ́tọ́rìtì àti ìmọ̀ wá dúkìá kí èyí tá a fi parí rẹ̀ ni wípé in tó tó fa okùnfà ìjù kákìsà níbí ó ní ìṣirọ́kù kẹfìrìmìnà shabab ọ̀pọ̀lọpọ̀ àwọn fíìmà yusammala amal ijtihadiyya fún tá à ní jihadi lásìkò yìí ọ̀pọ̀lọpọ̀ dọ́ lọ yóò máa darapọ̀ pé ah wọn lè ti ń pa mùsùlùmí kan ẹja lọ darapọ̀ mọ́ wọn kíni kankan kan bẹ́ẹ̀ ni bá wa padà lọ́ba ńgbà tí wọ́n bá darapọ̀ mọ́ wọn wọ́n lọ bá wọn bí aqidatin wa yarji'una bí aqidatin ukhra nígbà tí wọ́n bá débi tí wọ́n lọ báyìí wọ́n bá rí wípé ah àsán àti wọn fẹ́ lù àwọn fún nǹkan míì òní ń pèpè jihadi wọn àkó nǹkan mi ìsìn lórí nígbà wọn bá dé padà nǹkan mi wọn máa ṣe ọmọ kan bẹ̀rí tiẹ̀ mú wa bá wa ká máa sàrẹ̀ yọ̀rọ̀ fún ká sì nǹkan kan ìbẹ̀rẹ̀ sí lagiri wípé ẹ wá náà irọ́ burúkú lẹ̀ ń pa fún wa ṣé ń tọ́ da ni kéèyàn ọmọ sọ pé wọ́n máa rorin kó sì fi kura nílẹ̀ kọ́ mọ̀lẹ́ máa kà áà téèyàn bá ń pa nǹkan nu kura ní sèbáàdàn sọ pé ara àfikẹ́ èèyàn ọmọ nílá dá mẹ́wàá ni láàrin bí ìṣẹ́jú márùn téèyàn ó fi ka bí ojú ewé mélòó nínú kura ní papọ̀ ń rorí tì sí òtí kú oríire èyí wá rí mọ́lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ àwọn òrí burúkú yìí làwọn yóò máa gbé padà tọ́ba ti ń di wípé wọ́n ń jìnnà sẹ́sìn ẹ̀ àfikún sọ̀rọ̀ bàbá lọ́n àtẹ̀mí àtẹ̀yìn mọ́sá kíyèsí wa níbi ètè ṣàìtọ́n tọ́káwùjọ yìí o dákun síjú àánú rẹ̀ wò wá ǹtẹ́ wà máa fi máa ṣẹ̀rí fẹ́ni kọ̀ọ̀kan wọn ni wípé wàá má bá ń jiyàn ntọ́ ń sọ yìí lọ́ọ̀rẹ́ èémú bí o ti kà wá sibawọ ẹsìn ni wàá máa sọ wẹlẹ wẹlẹ ẹẹrì tí wọn máa wá sọ nǹkan mi ìní baba ti ń pariwo ndùnbìjà ndùnbìjà alẹ ọdúnbìjàálì ìlànà àfààfin sọ̀rọ̀ nínú ọ̀rọ̀ mẹsàlá tiẹ nígbà ndùnbìjà èdè China ni àbí èdè japan ọlọ́run dàkún sànú èmi àtẹ̀yìn májì àkọ́ wẹ̀sì o la hawla wala quwwata illa billahi. abẹ́nú ọ̀bàlẹ́kọ́lá kojú kíárì àwọn ọ̀sítàṣù wa pẹ́ wọ́n ti bá ní ṣàlàyé lórí ọ̀rọ̀ àwọn ọ̀dọ́ tí wọ́n ń da ìlú rú káàkiri pẹ̀lú ṣàádà tí wọ́n ń fún àwọn èèyàn kọ́lọ̀ ọ̀bàlẹ́kọ́lá kó àwọn náà ṣe kó àwọn náà ṣe kọ́lọ́n kọ́lá jẹ́ kàn sèrè kọ́lá gún láyé láyé la oríṣiríṣi àdúgbò ni ẹ ti dàrú ẹlòmíì ò ní láńlọ́ọ̀dù ń ti di kẹfẹ́rí àwọn láńlọ́ọ̀dù mi ti ń gbà mí wọn apẹ̀lú mi yọ̀ọ́ dàbẹ̀ rú pé lára o òun lè bá àwọn kẹfẹ́rí ṣe o òun lè ṣe kíní kan o sì ń gbénu lé kẹfẹ́rí ẹlòmíì ò tó ní sanwó yóò ní wọn sanwó ọdẹ yóò ní ah, ah, gbogbo ẹgbẹ́ra wọn kọ́lọ̀ ni ọjọ́ tí wa pé two thousand naira fún oúnjẹ sàríwá nìkan so inshallah ti sínú wọn ó gbé fún wa pẹ̀lú ìyọ̀ǹda tọ́lọ́run so àwa tá a fẹ́ rẹ́gísítà ọ̀la juma òun náà e ni a rẹ́gísítà rẹ̀ so kọ́nà balẹ̀ kọ́lá kí ọ̀sán ẹnì kọ̀ọ̀kan wa fún béèrè kàbí kejì tá a bá ní tá a fẹ́ máa béèrè lọ́wọ́ wa ká máa pe àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lórí àwọn àlàyé tá a ṣe fún wa sẹ́yìn bóyá lórí ilé ike wa ni o ilé ìwé tá a dálẹ̀ ni o àbí níta tún ẹ̀sẹ̀ dálẹ̀ tá a mọ̀ sí al-iman school of science tó jẹ́ pé àṣẹ̀dálẹ̀ náà ni láti kọ́ nípa ẹ̀kọ́ sáyẹ́ǹsì àti ìmọ̀ ìjìnlẹ̀ tí ó yè kooro zero eight zero fifty ninety one fifty eight sixty five zero zero ninety nine twelve fifty eight thirty one àwa tí àjọkọ́ wọ̀nyí wá sí inú ilé agbára nídàájí tòní ọ̀nà ní àfàwà Ismail ẹ̀rọ àlà bákan náà ṣéwà Abdulrasaq àròwò lọ́sùnà wọn bẹ pẹ̀lú wa ṣéwà Dhikrlahi abu nabila esuloni bidia kọlọbalikọla kí ọsàn ẹnì kọ̀ọ̀kan wa bákan náà àfàwà ali wọn bẹ pẹ̀lú wa ẹni tí ń tẹ bọ́tìnì pẹ́pẹ́pẹ́ àwọn náà ni àfàwà Ibrahim ib jacks wọ́n ń bẹ pẹ̀lú wa ní ìdájí òní ọlọ́run ní jẹ́ wọ́n sì tẹ̀ iná òsì ní gbé wọn inshallah àfa ti ń darí ètò ọ̀nà ní àfa wa Sulaiman Ibrahim Abu Ibrahim Ẹ̀sà Òkè subhanakala muhammed asharala ilaha illa ant astagfuruka wa atubu ilayk.